orúkọ mi ni wọlé ọlálẹ́kan wọlẹ́s pírẹsẹ̀ntà ọmọlé ayédùnní tara lógúnmọ̀ṣọ́ alága fún gbogbo ẹgbẹ́ fiban tilẹ̀ ògúnmọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ ìgbàdá gbọ́kú bàbá wa tí wọ́n jẹ́ ọmọ tara torí pé èèyàn ló wà ń tara shock lọ́jọ́ for everybody ó dẹ̀ dùn á gan ṣùgbọ́n tọ̀ àìsàn láríwò kò sẹ́ni tọ́lọ́jọ́ ṣe jẹ́rí Ọ̀túnba Adébáyọ̀ Làlá Àwàkálà wọ́n gbìyànjú fún àwọn ọ̀gá wa gan-an torí pé gbàdé o ti sí rédíò l'Ógbómọ̀ṣọ́ Ọ̀ṣun Òṣogbo káàkiri káàkiri làwọn máa ń lọ Kwara ṣùgbọ́n gbà tí ọ̀gá tí wọ́n mọyì àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ l'Ógbómọ̀ṣọ́ ìní wọn á dálẹ́sẹ̀ rédíò lẹ̀ ajílété wọn kọ́kọ́ ṣe lẹ́yìn náà wọ́n dá parọ́ sílẹ̀ wọ́n á kọ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀bùn kálukú ó wá hàn káàkiri káàkiri adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ fúngbẹ́ ayé wọn bẹ́ẹ̀ bá gbúrò Ọ̀túnba Àlàó Akálà lóde ọkàn yóò balẹ̀ wọ́n fún yín lówó wọ́n fún yín lówó ọkàn yóò balẹ̀ tó ikú wọn àríròyìn wọn tán kí Ọlọ́run kó bá wa tẹ́ wọn sí abẹ́fẹ́ rere ikú wọn ó ó ó dùn wá gan ó dùn wá gan mo sì kí iléeṣẹ́ Ìmọ́lẹ̀ TV pẹ̀lú ògo iléeṣẹ́ yẹn ó tẹ̀síwájú ni àwọn ohun rere tẹ́ ẹ nílò tí iléeṣẹ́ òfin gòkè sí Ọlọ́run yóò ṣe lágbára Ọlọ́run ẹ ṣé o ẹ kú àdúró sí ẹgbẹ́ fíbọn lóko gba àwọn àgbààgbà nínú ẹgbẹ́ fiban lórúkọ ọ̀gá wa tí wọ́n jẹ́ national president comrade Abiodun uh, Desmond lórúkọ ọ̀gá wa nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n jẹ́ gómìnà sọ̀rọ̀sọ̀rọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ uh, comrade Ṣeun Awodele lórúkọ èmi náà Wallace presenter àgbọ̀njẹ́ alága Ògbómọ̀ṣọ́ ẹ ṣe àdúpẹ́ o ojú òní tì lágbára Ọlọ́run ẹ ṣe o.